ẹ e lónìí sí si Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa tòní ni onírúurú baptism apá kejì a ó kà láti inú Hébérù orí kẹfà ẹsẹ̀ ìkíní àti ìkejì ó kà báyìí nítorí náà ẹ jẹ́ kí a pa ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti ìsìn ìgbàgbọ́ tì kí a tẹ̀síwájú láti kọ́ ẹ̀kọ́ tí ó jinlẹ̀ kí a má tún máa fi ìpìlẹ̀ lélẹ̀ mọ́ ìpìlẹ̀ bí ẹ̀kọ́ nípa ìrònúpìwàdà kúrò nínú àwọn iṣẹ́ tí ó yọrí sí ikú ẹ̀kọ́ nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run ẹ̀kọ́ nípa ìrìbọmi ìgbé ọwọ́ lé ènìyàn lórí àjíǹde kúrò nínú òkú àti ìdájọ́ ìkẹyìn. Patrick ò tilẹ̀ mọ̀ pé baptisi ẹ̀mí mímọ́ wà fún onígbàgbọ́ láti di alágbára ó lérò wípé gbogbo ohun tí ó ń ṣe ni láti fún wa ní agbára láti lè fi èdè tuntun fọ̀ lẹ́yìn ìgbà tí ó gba ẹ̀mí mímọ́ tí a baptisi rẹ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ ni ó ṣàdédé rí wípé ojú ò máa ti òun bíi ti àtẹ̀yìnwá mọ́ ó wá rí i wípé ìgboyà láti kéde ọ̀rọ̀ ọlọ́run sí àwọn ọ̀rẹ́ rẹ̀ àtijọ́ àwọn ẹni tí ẹ̀rù ti ń bà ní ìgbà kan láti sọ fún wípé òun fúnra òun tilẹ̀ ti di àtúnbí nípa ìrírí rẹ̀ ó rí wípé kíkúnni ẹ̀mí mímọ́ ó ṣe ju láti kàn fúnni ní agbára láti fèdè tuntun fọ̀ lọ ó rí wípé ó ní agbára wa tí à ń fi fúnni láti òkè wa ó tún rí bákan náà wípé nígbà tí òun bá fi èdè titun fọ̀ nínú àdúrà agbára yìí láti òkè wá ó ń pọ̀ sí nínú òun gẹ́gẹ́ bí ìwé kọ́rìntì kínní orí kẹrìnlá ẹsẹ̀ kẹrin ti sọ. jésù olúwa sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nínú ìwé iṣẹ́ àpọ́stélì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ wípé wọn ò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá lé wọn àti pé ní ìgbà náà ni wọn ò di ẹlẹ́rìí òun. èmi ò tilẹ̀ mọ̀ bóyá àwọn ọmọ ẹ̀yìn tí láti fi èdè titun fọhùn lẹ́yìn tí wọ́n bá gba ẹ̀mí mímọ́ tàbí tí a fi ẹ̀mí mímọ́ kún wọn tán ṣùgbọ́n ohun kan ni ó dájú wípé wọ́n ń retí èyí ní agbára láti òkè wá agbára yìí ni ìdí tí pétérù ẹni tí ó jẹ́ ojo nígbà kan rí tí ó ṣẹ́ jésù ní ìgbà mẹ́ta ní ìlú jerusalem fi lè dúró ní ìlú kan náà láti kéde jésù kristi agbára yìí ni ìdí tí àwọn apọ́stélì àti àwọn ọmọ ẹ̀yìn fi lè ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu àti ohun gbogbo tí a rí tí wọ́n ṣe agbára ẹ̀mí mímọ́ ó wà fún wa láti jẹ́ ẹlẹ́rìí Kristi Olúwa kò wà fún wa gẹ́gẹ́ bí ohun ọ̀ṣọ́ tàbí ohun ìfigbéraga tí kò bá tíì sí ọkàn tí ó ń jọ̀wọ́ ara ẹni láti jẹ́ ẹlẹ́rìí fún Olúwa kò tíì sí ìpalẹ̀mọ́ tí ó tó tí ó sì yẹ láti rí agbára ẹ̀mí mímọ́ gbà ẹ lọ sínú ayé lónìí ká máa rántí wípé baptisi ẹ̀mí mímọ́ ń fún wa ní agbára láti mú àyànmọ́ wa ṣẹ nínú ọlọ́run gbogbo onígbàgbọ́ pátápátá tí ó bá sì fẹ́ rí agbára ìgbà láti òkè wá ló gbọ́dọ̀ pinnu láti jẹ́ ẹlẹ́rìí kristi olúwa wa àdúrà olúwa jọ̀wọ́ fún mi ní agbára láti mú àyànmọ́ mi ṣẹ nínú rẹ kún mi fún ẹ̀mí mímọ́ rẹ àyọkàrọ̀ ọlọ́run láti inú májẹ̀mú tuntun ni yóò tẹ̀lé kíka májẹ̀mú tuntun tán láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa lónìí bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá fún ọ̀rọ̀ ọlọ́run yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun tán a ó jọ àyọkà wa látinú bíbélì lónìí kà látinú ìwé róòmù orí karùnún àti orí kẹfà ẹ bá wa kà lọ. róòmù orí karùnún níwọ̀n ìgbà tí a ti dá wa láre nítorí pé a gba ọlọ́run gbọ́ kò sí ìjà mọ́ láàrin àwa àti ọlọ́run jésù kristi olúwa wa ti parí ìjà ọpẹ́lọpẹ́ rẹ̀ ni a fi rí ọ̀nà gbà dé ipò oore ọ̀fẹ́ tí a wà nínú rẹ̀ yìí àwa ń yọ̀ nínú ògo Ọlọ́run tí à ń retí èyí nìkan kọ́ a tún fi àwọn ìṣòro wa ṣe ọlá nítorí a mọ̀ pé àyọrísí ìṣòro ni ìfaradà àyọrísí ìfaradà ni ìyege ìdánwò àyọrísí ìyege ìdánwò ni ìrètí ìrètí irú èyí kì í ṣe ohun tí yóò dojú tì wá nítorí a ti tú ìfẹ́ Ọlọ́run dà sí wa lọ́kàn nípa ẹ̀mí mímọ́ tí ó fún wa nítorí nígbà tí a jẹ́ aláìlera ní àkókò tí ó wọ̀ Kristi kú fún àwa tí kò ka Ọlọ́run sí bóyá ni a lè rí ẹni tí yóò fẹ́ kú fún olódodo ṣùgbọ́n ó ṣeé ṣe kí a rí ẹni tí yóò ní ìgboyà láti kú fún ènìyàn rere ṣùgbọ́n Ọlọ́run fi hàn wá pé òun fẹ́ràn wa ní ti pé nígbà tí a sì jẹ́ ẹlẹ́ṣẹ̀ Kristi kú fún wa. Mm -hmm bí ó bá lè kú fún wa nígbà tí a sì jẹ́ ẹlẹ́ṣẹ̀ ní ìsinsìnyí tí ọlọ́run ti dá wa láre nítorí ẹ̀jẹ̀ rẹ̀ yóò fi ìfẹ́ rẹ̀ hàn ju ti àtẹ̀yìnwá lọ a ó sì torí rẹ̀ gbà wá kúrò nínú ìbínú tí ń bọ̀ bí ikú ọmọ ọlọ́run bá sọ àwa tí a jẹ́ ọ̀tá ọlọ́run di ọ̀rẹ́ rẹ̀ nígbà yìí tí a wá di ọ̀rẹ́ ọlọ́run tán àjíǹde ọmọ rẹ̀ yóò gbà wá là tàtẹ̀yìnwá lọ kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣùgbọ́n à ń yọ̀ nínú Ọlọ́run nítorí ohun tí ó ṣe nípa Olúwa wa Jésù Kristi ẹni tí ó sọ wá di ọ̀rẹ́ Ọlọ́run ní àkókò yìí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ṣe ti pasẹ̀ ẹnìkan wọ inú ayé tí ikú sì ti pasẹ̀ ẹ̀ṣẹ̀ wọlé bẹ́ẹ̀ ni ikú ṣe rán gbogbo ènìyàn nítorí pé gbogbo ènìyàn ni ó ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ni ó ṣíwájú òfin dáyé bẹ́ẹ̀ bí kò bá sí òfin a kì í ka ẹ̀ṣẹ̀ sí ènìyàn lọ́rùn ṣùgbọ́n ikú ti jọba ní tirẹ̀ láti ìgbà ádámù títí dé ìgbà mòósè àwọn tí kò tilẹ̀ dẹ́ṣẹ̀ nípa rírú òfin bíi ádámù pẹ̀lú àwọn tí ikú pa ádámù tí ó jẹ́ àpẹẹrẹ irú ẹni tó ń bọ̀ kì í ṣe bí ènìyàn ṣe rú òfin tó ni ọlọ́run fi wọn ìfẹ́ àti àánú rẹ̀ bí gbogbo ènìyàn bá jogún ikú nítorí àṣemáṣe ẹnìkan oore ọ̀fẹ́ àti àánú tí Ọlọ́run fún gbogbo ènìyàn láti ọwọ́ ẹnìkan àní Jésù Kristi ó pọ̀ púpọ̀ ó pọ̀ ju ogún ikú lọ kì í ṣe ẹnìkan tí ó dẹ́ṣẹ̀ ni Ọlọ́run ń wò kí ó tó ta àwọn ènìyàn lọ́rẹ ẹnìkan ló fa ìdájọ́ Ọlọ́run ẹ̀bi ni a sì rí gbà nínú rẹ̀ ṣùgbọ́n àánú tí Ọlọ́run fún wa dípò ọ̀pọ̀lọpọ̀ àṣemáṣe wa ìdáláre ni ó yọrí sí bí ikú bá torí òfin tí ẹnìkan rújọba lé wa lórí àwọn tí ó ti gba ìbùkún lẹ́kùnrẹ́rẹ́ tí wọ́n sì gba ìdáláre lọ́fẹ̀ẹ́ yóò ṣe jù bẹ́ẹ̀ lọ wọn ó jọba wọn ó sì yè pẹ̀lú àṣẹ ẹnìkan Jésù Kristi nítorí náà bí òfin tí ẹnìkan rú ṣe ti gbogbo ọmọ aráyé sínú ìdájọ́ ikú bẹ́ẹ̀ náà ni iṣẹ́ rere ẹnìkan yóò yọ gbogbo ọmọ aráyé nínú ìdájọ́ ikú sí ìyè bí a ti sọ gbogbo ènìyàn di ẹlẹ́ṣẹ̀ nítorí àìgbọràn ẹnìkan bẹ́ẹ̀ náà ni a ó torí ìgbọràn ẹnìkan dá gbogbo ènìyàn láre ọ̀nà ẹ̀bùrú ni òfin gbà wọlé kí ẹ̀ṣẹ̀ lè pọ̀ jáǹtìrẹrẹ níbi tí ẹ̀ṣẹ̀ bá sì ti pọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run a máa pọ̀ ju bí ẹ̀ṣẹ̀ ti pọ̀ tó lọ nípa bẹ́ẹ̀ bí ikú ṣe sọ ẹ̀ṣẹ̀ di ọba bẹ́ẹ̀ ni ìdáláre náà ń fi oore ọ̀fẹ́ Ọlọ́run jọba ó sì mú wa wọnú ìyà ìnípẹ̀kún nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Róòmù orí kẹfà kí ni kí a wí nígbà náà ṣé kí a túbọ̀ máa dẹ́ṣẹ̀ kí oore ọ̀fẹ́ Ọlọ́run lè máa pọ̀ sí i kí a má rí i báwo ni àwa tí a ti fi ayé ẹ̀ṣẹ̀ sílẹ̀ ṣe tún lè máa gbé inú ẹ̀ṣẹ̀ àbí ẹ kò mọ̀ pé gbogbo àwa tí a ti rìbọmi lórúkọ Jésù a ti kú bí Jésù ti kú bẹ́ẹ̀ ni wọ́n jọ sin wá pọ̀ nígbà tí wọ́n rì wá bọmi tí wọ́n sọ wá di òkú kí àwa náà lè máa gbé ìgbé ayé tuntun gẹ́gẹ́ bí Ọlọ́run bàbá ògo ti jí Kristi dìde kúrò nínú òkú bí a bá sọ wá di ọ̀kan náà pẹ̀lú Jésù nínú ikú a ó sọ wá di ọ̀kan náà pẹ̀lú rẹ̀ nínú àjíǹde ẹ jẹ́ kí òye yìí yé wa a ti kan ẹni àtijọ́ tí àwọn ènìyàn mọ̀ wá sí mọ́ àgbélébú pẹ̀lú Jésù kí ẹran ara tí ènìyàn fi ń dẹ́ṣẹ̀ lè di òkú kí a lè bọ́ lóko ẹrú ẹ̀ṣẹ̀ nítorí ẹni tí ó ti kú ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ bí a bá jọ bá Jésù kú a ní ìgbàgbọ́ pé a ó jọ bá Jésù yè a mọ̀ pé Kristi tí a ti jí dìde kúrò nínú òkú kò tún ní kú mọ́ ikú kò sì lè jọ̀gá lórí rẹ̀ mọ́ kíkú tí ó kú jẹ́ pé ó ti kú ikú tí ó ní láti kú lẹ́ẹ̀kan yíyè tí ó yè ó yè fún ògo Ọlọ́run bákan náà ni kí ẹ ka ara yín bí ẹni tí ó ti kú ní ayé ẹ̀ṣẹ̀ tí ó tún wà láàyè pẹ̀lú Ọlọ́run nínú Kristi nítorí èyí ẹ má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ tún rí ààyè jọba nínú ara yín tí ẹ ó fi máa fààyè fún ìfẹ́kúfẹ́ ara ẹ má sì gbé ara yín sílẹ̀ bí ohun èlò fún ẹ̀ṣẹ̀ dípò èyí ẹ lo ara yín fún iṣẹ́ òdodo kí ẹ sì fi fún Ọlọ́run ẹni tí ó lè sọ òkú dáàyè ẹ má jẹ́ kí ẹ̀ṣẹ̀ di ọ̀gá yín nítorí ẹ kò sí lábẹ́ òfin abẹ́ oore ọ̀fẹ́ ni ẹ wà kí ló wá kù kí a ṣe? ṣé kí a máa dẹ́ṣẹ̀ nítorí pé a kò sí lábẹ́ òfin? abẹ́ oore ọ̀fẹ́ ni a wà ká má rí i. ẹ kò mọ̀ pé ẹrú ẹni tí ẹ bá ń gbọ́ràn sí lẹ́nu lẹ ẹnikẹ́ni tí ẹ bá fara yín ṣẹrú fún tí ẹ sì ń jíṣẹ́ fún ẹ lè fi ara yín ṣẹrú fún ẹ̀ṣẹ̀ kí ó fi ikú san án fún yín ẹ sì lè fi gbọ́ràn ṣọ̀gá fún ara yín kí ó sì fún yín ní ìdáláre ọpẹ́ ni fọ́lọ́run nítorí pé ẹ̀yin tí ẹ ń ṣerú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ rí tí wàá ń fi tọkàntọkàn gba irú ẹ̀kọ́ tí a gbé kalẹ̀ níwájú yín a ti tú yín sílẹ̀ nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀ṣẹ̀ ẹ ti di ẹrú iṣẹ́ rere mò ń fọ̀ èdè tí ó lè yé ènìyàn nítorí ọgbọ́n yín kò ì tí ì kọjá ohun tí a lè fi ojú rí bí ẹ ti gbé ara yín fún ìwà èérí àti ìwà tinú mi ni n ó ṣe tí a sì fi yín sílẹ̀ kí ẹ máa ṣe bí ó ti wù yín bẹ́ẹ̀ náà ni kí ẹ wá fi ara yín jìn fún iṣẹ́ rere kí ẹ sìn ín fún iṣẹ́ mímọ́ nígbà tí ẹ jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ kò sí ohun tí ẹ bá iṣẹ́ rere dàpọ̀ èrè wo ni ẹ rí gbà lóko ẹrú ẹ̀ṣẹ̀ àfi ohun tí ń tì yín lójú nísinsìnyí ikú ni irú iṣẹ́ bẹ́ẹ̀ máa ń yọrí sí ṣùgbọ́n ní ìsinsìnyí tí ẹ ti bọ́ lóko ẹrú ẹ̀ṣẹ̀ tí ẹ ti di ẹrú Ọlọ́run èrè tí ẹ ó máa rí ti ohun mímọ́ ni ìyà àìnípẹ̀kun ni yóò sì yọrí sí ikú ni èrè ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀bùn Ọlọ́run ni ìyà àìnípẹ̀kun pẹ̀lú Jésù Kristi Olúwa wa ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí